الحمد لله بديع السماوات والأرض خالق الألوان والأشكال وصلاة وسلاما على من تركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل عليه وعلى أصحاب اللهم صل عليه وعلى الأصحاب والآل ومن تبعهم بإحسان في الأقوال والأفعال وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا pẹ́ الله سبحانه وتعالى subhanahu wa ta'ala, ọba kí a tó jẹ́ ìkan nínú àwọn ẹrú tí ó máa gba Ramadan ọdún yìí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó mú wa máa bẹ tó ìṣẹ́wà kò títí ìbẹ̀rẹ̀ Ramadan tí a wà yìí kó dákun kó jọ járe kó jẹ́ kí arẹ́mi àkí ẹ̀mí wa kí rẹ́yìn oṣù kó sì jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala Ramadan tọdún yìí tí ọlọ́run tún yọ̀ǹda fún wa yìí tí ṣe ọdún 1443 àwọn iṣẹ́ rí tó wà nínú ẹ̀ kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa min qiyamin wa siyamin wa وصدقة وبر وصلة ní ìdìde lóru láti máa yọ náfílà fọ́lọ́wọ́n bá nínú ẹni ìmá fi ọ̀sán rẹ̀ gba wẹni ìmá ka alkọ̀áàni wa nínú ẹni ìmá ṣe sàárà wa ni wà ìtọ́ àmì àti ìfún àwọn aláìní lóúnjẹ àti àwọn tí wọ́n jẹ́ olùgbàwẹ̀ sí wọn lẹ́nu àti gbogbo àwọn iṣẹ́ rí eléyìí tí a máa ń ṣe láti fi sin lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala nù sọ̀rọ̀ mọ́ bọ́ọ̀lù ọlọ́wọ́n ọba kó dàkún kí ó ṣe ní ọ̀rùn fún wa ọlọ́wọ́n ọba kí ó yọ̀ǹda ṣíṣe rẹ̀ fún wa ọlọ́wọ́n ọba kó sì fi gbígbà ṣe wá lọ́ṣọ̀ọ́ ọlọ́jọ́ kan sọ lọ́wọ́n ọba Allah mo jẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún olódodo àti olúwa Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mo jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́wọ́n ba òjìṣẹ́ ọlọ́wọ́n ba ni alekun kí ọlọ́wọ́n ba anú ọlọ́wọ́n ba kó má bá anabi sallallahu alayhi wa sallam kó bá wọn ara ilé àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n pẹ̀lú ìlànà anabi sallallahu alayhi títí di ọjọ́ gbèrè al-qiyamah alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan ọdún fourteen forty three lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam láti ìlú Makka alápọ̀nlé lọ sí ìlú Madina ìdánilẹ́kọ̀ọ́ tí yóò máa wáyé sétí gbọ́ wa òun náà ní ìdánilẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí hadithu sabah fajiri talk nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí láti máa ń kà fún wa àwọn tíra tí àwọn onímọ̀ ẹ̀sìn Islam àti wọn kọ àwọn warasatul anbiya àwọn tí wọ́n jogún àwọn ànábì Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó gbé àmánà ẹ̀sìn lé lẹ́yìn tí ó sí àwọn ànábì Ọlọ́run ọba lórí ilẹ̀ mọ́ àwọn tíra tí wọ́n kọ òun náà làwọn tíra tí a ń kà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ah, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àti ètò eléyìí tí a ti ní nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé tó bá ti ń di Ramadan ìgbàkigbà tí Ramadan bá ti ń wọlé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń ṣe tẹ́lẹ̀ a máa ń gbé kọ́ nítorí àti lo gbogbo àsìkò Ramadan fún tafsirul Qur'an al-Karim nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ fájìrì tọ́kì a máa ń lo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí fún tafsirul Qur'an al-Karim nítorí ìwọ al àti pàtàkì al nínú oṣù yìí nítorí pàtàkì alukur'an nínú oṣù nítorí pé oṣù rọmọbọ́n ni òun náà ni oṣù tí alukur'an sọ̀kalẹ̀ شهر رمضان الذي أنزل فيه القرآن فيه هدى للناس وبينات من الهدى والفرقان olúwa allah subhanahu wa ta'ala sọ pé ṣahru ramadan ọlọ́run bá ní oṣù ramadan alladhi unzila fihi alqur'an òun náà ní oṣù tí alqur'an sọ̀kalẹ̀ nínú ẹ̀ hudan linnas Quran yóò máa jẹ́ ìmọ̀nà fún àwọn èèyàn wa bayyinatin minal huda wal furqan yóò sì máa jẹ́ àwọn àlàyé láti inú ìmọ̀nà bákan náà yóò máa jẹ́ ní tí yóò máa sọ̀pin yà láàrin òdodo àti ọ̀rọ̀ bákan náà yóò máa sọ̀pin yà láàrin àwọn ẹni ọlọ́run àtàwọn ẹni èṣù àwọn ẹni òdodo àtàwọn ẹni ọ̀rọ̀ oṣù al-Qur'an òun náà ni oṣù tí a wà nínú ẹ̀yìn. nítorí ẹ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ fájú tọ̀kọ́ wa a máa ń a máa ń gbé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn àwọn tíra táǹkà tẹ́lẹ̀ a máa ń gbé wọn kọ́ sáàtì máa ní al-iqbal ìdájúkọ tó pé pérépéré sí tafsirul Qur'an bí ètò wa ṣe wà yẹn bá a ṣe máa ń ṣe nígbà tí Ramadan bá ti wọlé bẹ́ẹ̀ láti máa ṣe lọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dáhùn kó gbà lẹ́sìn lọ́wọ́ ọlọ́run bá tó yọ̀ǹda tọdún tó lọ fún wa ọlọ́run bá kó jọjáre tọdún iná ọlọ́run jẹ́ kí ó jẹ́ àṣeyọrí ọlọ́run bá kó sì jẹ́ kí ó jẹ́ iṣẹ́ ẹ̀sìn eléyìí tí àbá ní ọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́jọ́ kẹyìn ọlọ́run ọba kí ó gbà lẹ́sìn lọ́wọ́ wa. náà sọ́rọ̀ tí à ń kà lọ wọn náà ní suratul fajr suratul fajr sura al-fajr rí. sọ́rọ̀ yìí là ń kà lọ. àti kàdé orí àyà ẹlẹ́ẹ̀kẹrìndínní ọgbọ̀n àwọn àbẹ̀rẹ̀ látòrí àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n láàárọ̀ yìí pẹ̀lú gbọ́lọ́wọ́ bá dubi subhanahu wa يا أيتها النفس المطمئنه ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي قلوا الله سبحانه وتعالى nínú ayàtàkàí ọlọ́run ọba ó pe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pe ọkàn. àwọn ọkàn tí a ní àbí ìran ọkàn tí ń bẹ oríṣiríṣi ni pàápàá jùlọ a oríṣi mẹ́ta a ní annafsul ammaratu bisu annafsul ammaratu bisu ẹ̀mí tí máa ń pani láṣẹ aburú gbogbo ẹ̀dá lónìí ẹ rí i pé àwọn ẹ̀mí kan máa pè wá lọ síbi aburú yóò sì máa pa wá láṣẹ kásaburú kásìbàjẹ́ kásaburú àbí wọn ń pè ní an-nafsul ammaratu suu ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì òun náà ni an-nafsul lawwama ẹ̀mí tí máa ń bú ni nígbà tí yẹn bá ta ìdá ẹ̀mí tí ó máa sọ fún yẹn pé n tó ṣe yóò sì dá o n tó ṣe yóò sì dá o aburú lélẹ̀ tó ṣe yìí o wọn náà ń pè ní anafso lawama anafso alawama ẹ̀mí abúni nígbà tí èèyàn bá ń saburú gbogbo èèyàn ní máa ń lélẹ̀ náà ṣùgbọ́n anafso amaratu bisu àwọn tó bá jẹ́ ní ọlọ́run ọba tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ọlọ́run ọba ó máa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀mí yẹn débi pé ìgbà míì yóò ràn wọ́n lọ́wọ́ débi pé ẹ̀mí yóò wọ́n ja ẹ̀mí yẹn lógun débi wípé wọ́n yẹn wọ́n ọkàn yẹn kò ní ríbi gbérí mọ́ kò sì ní máa borí wọn. lórí bá ń sì irú àwọn ẹni yẹn àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀sà nínú àwọn ẹni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni àwọn tí wọ́n ti zaka ẹ̀mí wọn àwọn tó ti fọ ẹ̀mí wọn mọ́ kúrò bí gbogbo nǹkan tí ó máa ń pè ní lọ síbi ìbàjẹ́ annasul ammaratu bisu wọ́n ti fọ́ ọ́ máa. قد أفلح من زكاها وقد خاب من دساها àtàlàyé lè síwájú tẹ́lẹ̀ àbí àkàmọ́ wá ń sìn kó máa jẹ́rìí lórí pé àwọn kan wọ́n ti zaka ẹ̀mí wọn wọ́n ti fọ ẹ̀mí wọn mọ́ an-nafsul ammaratu bis-suu wọ́n ti fọ́ mọ́ àwọn tó bá rí báyìí qad aflaha gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ti jèrè anásùlàwàmà ẹ̀mí tí máa ń bú ni nígbà tí èèyàn bá ń saburú ẹ̀mí yẹn àwọn kan náà ti pa àwọn yìí òun làwọn àwòlíyáwó ṣe kọ́ọ̀lù àwọn wòlíì èṣù àwọn ọ̀rẹ́ èṣù àwọn ọ̀tọ́ ọlọ́run ọba Allah subhanahu wa wọ́n máa taburú ẹ̀mí kàkà ò sì ní bú wọn ẹ̀mí kàkà ò sì ní sọ fún ọbẹ̀ nǹkan ṣe ò dáa ṣe ń pàwọn míì tẹ́tẹ́ pé ọkà wọn lè débẹ̀ wọ́n ti pa ẹ̀ ní anafsul lawama yẹn wọ́n ti pa débi wípé kódà àwọn ará burú sá burú mọ́ wọ́n ti máa ṣe láì nínú ṣòro láì ní nífura pé nǹkan kan ti ẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n ti yé ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni wọ́n á pè nínú àyà yìí. a rí an-nafsul ammaratu bis-su' ọlọ́wọ́ bá rí kílá sọ nínú al-Qur'an nàbí. so ọlọ́wọ́ bá ní inna an-nafsa la'ammaratu bis-su' illa man rahima rabbuk. an-nafsul ammaratu bis-su' bákan náà an-nafsul lawwama ọlọ́run bá ní ká sọ̀rọ̀ yẹn nínú alukur'an àbí naam ẹlẹ́kẹta ọ̀nà ni anafsu alimọ́tòmá ìnà ẹ̀mí eléyìí tó farabalẹ̀ ẹ̀mí tó nífọ̀kànbalẹ̀ ẹ̀mí àwọn ẹni ọlọ́run bá nìyẹn anafsu alimọ́tòmá ìnà ọlọ́run bá lọ subhanahu wa sọ pé yá ayyatuha anafsu alimọ́tòmá ìnà ọlọ́run bá ní mo pe rẹ ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí tó farabalẹ̀ ẹ̀mí tó nífọ̀kànbalẹ̀ ọlọ́run bá ní mo pe ọ ẹ̀mí yìí lẹ̀mí tó yẹ sí pé ó máa ń ní ìsìn náà ìfarabalẹ̀ ẹ̀mí tó máa ń farabalẹ̀ lọ síbi zikiru ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìrántí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sì máa ń ní itminan lọ síbi al-iman ẹ̀mí yẹn máa ń balẹ̀ lọ síbi ìgbàgbọ́ àti ìrántí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala tí a bá ń pè ẹ̀mí yẹn lọ síbi ìrántí ọlọ́run bá ìtìrọ́ọ̀bù ní máa bá ìtìrọ́ọ̀bù ní máa bá òun náà ni ìmá lọ sójú kan ìmá gbọ̀n kò ní máa bá tẹ́bá ń pè ẹ̀mí yẹn lọ síbi ìgbàgbọ́ kò ní máa lọ kó máa bọ̀ kò ní máa gbà yóò dúró déédéé yóò farabalẹ̀ bákan náà ẹ̀mí yìí òun náà ni ẹ̀mí tó jẹ́ sí pé ó ní ìfọ̀kànbalẹ̀ ó dẹ̀ ní ìfarabalẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ti pèsè kalẹ̀ fún ẹ̀mí yìí minan na'imil muqim ní àwọn ìkẹ́ tí ó máa bẹ lọ gbére eléyìí tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó pèsè fáwọn al-mu'minun àwọn olùgbàgbọ́ òdodo eléyìí lẹ̀mí tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó ń pè nínú àyà yìí náà Ọlọ́run bá Allah subhanahu wa nínú àyà yìí ó ń fún wa nípa ọ̀rọ̀ tí àwọn ìpèpè táwọn màláíkà tí wọ́n máa pè lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tí wọ́n máa pè àwọn àwòlíyá Allah àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run àwọn wòlí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà mo pe ìrẹ ẹ̀mí tí ó ní ìfọkànbalẹ̀ ẹni tó farabalẹ̀ oye bá ní sìn wọ́n pè ẹ̀mí ẹ̀ lọ́jọ́ gbẹ̀dà kẹyàmà àwọn onímọ̀ ìgbà tí wọ́n ń sàlàyé annafsul mọ̀tọ̀mọ̀ iná pé irú ẹ̀mí wo ni oríṣiríṣi àwọn ẹgbà wa wọn ló wá látọ̀dọ̀ àwọn onímọ̀ afáwà abdullahi afáwà abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní annafsul mutma'inna òun náà ni al-musaddiqa annafsul musaddiqa òun náà ni ẹ̀mí tó gba ọlọ́run ọba lódodo tó gba ẹ̀sìn lódodo tó gba nabi sallallahu lódodo òun ni ó ń pè ní annafsul mutma'inna afáwọn Qatada ìgbà táwọn ń júwe ẹ̀mí wo ni an-nafsul mutma'inna sátidé nǹkan tí Ibn Abbas sọ mọ́lẹ̀ àbí yínú àwọn ìtumọ̀ an-nafsul mutma'inna tá a máa gbọ́ yí tó bá ti ń pè an mutma'inna tá a bá ti ń bá pàdé nínú nǹkan tá a máa gbọ́ yí pé ó túmọ̀ sí òun náà ni an-nafsul musaddiqa ẹ̀mí tí ó gba òdodo lódodo ẹ̀mí tó gba ọlọ́run ọba lódodo ó àlìjẹ́nà lódodo ó gba lódodo òjíṣẹ́ ọlọ́run ọba ọgbà kó dodo òjíṣẹ́ ọlọ́run ọba ni ọgbà àwọn màláìka lódodo gbogbo àwọn nǹkan ìgbàgbọ́ ẹ̀mí yẹn gbà lódodo òun náà ń pè ní an-nafsul mutma'inna gẹ́gẹ́ bí afáwọ̀ abdullahi ibn abdasin radiyallahu anhuma bó ti tuwa bí. na mafáwọ̀ Qatada ìgbà táwọn fẹ́ tu wọ́n ní huwa al wọ́n ní òun náà ni olùgbàgbọ́ òdodo ẹni tí wọ́n ń pè ń bí òun náà lọ́gbàgbọ́ òdodo yatma'annat nafsuhu ila ma wa'ada Allah yatma'annat nafsuhu olùgbàgbọ́ òdodo tí ẹ̀mí rẹ̀ tó ní ìfọ̀kànbalẹ̀ ila ma wa'ada Allah ó ní ìfọ̀kànbalẹ̀ lọ síbi tọ́lọ́wọ́n bá àlejò láti ládéhùn pé yọ́ máa jẹ́ ẹ̀san fáwọn olùgbàgbọ́ òdodo so afáwa Qatada báwọn ti ṣàlàyé ẹ̀ nìyẹn afáwa al ìgbà táwọn náà ń tú pẹ̀lú pẹ̀lú ẹgbà wá míì látọ̀dọ̀ kọ̀tádà kọ̀tádà tún tú ìtumọ̀ míì tó ṣe dédé nǹkan tí alhassan tí òun náà tú táwọn méjì jọ tú ìtumọ̀ tó dọ́gba láàyè bòmíì wọ́n ní المطمئنة إلى ما قال الله المطمئنة إلى ما ẹ̀mí tí ó fọkàn balẹ̀ lórí ntọ́lọ́wọ́n bá àdékẹ́lá sọ ẹni tó ní fọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lọ subhanahu ta'ala ọkọ̀kànbalẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́wọ́n kò ní jẹ́ pọ̀rọ̀ ọlọ́wọ́n bá lọ subhanahu ta'ala wọn máa kà á fún ẹ̀mí yìí yọ máa wá sí èméjì yọ máa wá ṣe òyìnrò yìí àbórí bẹ́ẹ̀ ni àbí òrí bẹ́ẹ̀ ni sódodo ni àbí èsódodo kì í ṣerú ẹ̀mí bẹ́ẹ̀ المطمئنة إلى ما قال الله والمصدقة بما قال والمصدقة بما قال ẹ̀mí tí ó gbà lódodo nǹkan tọ́lọ́wọ́ bá sọ òun ń pè ní an-nafsul mutma'inna gẹ́gẹ́ bí afáwa Qatada àti alhassan alhassan al gẹ́gẹ́ bá ti tú gbólóyìn àwọn míì nínú àwọn onímọ̀ wọ́n ní an-nafsul wọ́n ní òun náà ni al-musaddiqatu al-muqinatu bi anna Allaha rabbuha òun náà ni ẹ̀mí eléyìí tó gbà lódodo tó sì ní àmọ̀dájú bi anna Allaha rabbuha wípé dájúdájú ọlọ́run ọba òun lọ́ba tó dáa wọ́n gbà pọ́ ọlọ́run ọba lọ́ba tó ṣẹ̀dá òun ọba tí ń darí òun ọba tó yẹ kóun máa sìn ọba tó ní kápá léhun lórí irú ẹ̀mí tó bá ní irú ìròyìn yìí òun náà ń pè ní anasul mutma'inna. ẹ̀mí yìí òun lẹ̀mí tó yẹ sí pé ó gbà ó gbàfà ó ju pájú sẹ́lẹ̀ fún amúrú ọlọ́run ọba fásitì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fima huwa fa'ilun biha lórí nǹkan tó ọlọ́run ọba àdékẹ́lá ń ṣe pẹ̀lú ẹ̀ lórí àwọn tí ọlọ́run ọba Allah subhanahu wa lórí rẹ̀ sàwọn míì sọ wípé ìtumọ̀ rẹ̀ nìyẹn irú àwọn tó sọrú eléyìí olóyìn afáwa mujahid ìgbà tí wọ́n ń sàlàyé ayà yìí wọ́n ni qala an-nafsu allati ayqanat anna Allaha rabbuha wọ́n ni an-nafsu al-mutma'inna òun náà ni ẹ̀mí tí ó ní àmọ̀dájú ẹ̀mí tó máa àmọ̀dájú pọ́lọ́wọ́n so wọ́n ní irú ẹ̀mí yìí náà ń pè ní anasul mọ́tòmá ìnà nǹkan tí a fáwa kọ̀tádà tí àwọn sàlàyé nìyẹn nígbà tí wọ́n ń sọ ìtumọ̀ gbólóhùn yìí nínú àyà yìí. náà wọ́n ní bákan náà irú ẹ̀mí yìí lẹ́mí tó yẹ pé wọ́n ní wọ́n tẹ̀síwájú wọ́n ní وضربت لأمره جأشا وضربت لأمره جأشا ẹ̀mí tí ó máa gbà pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ nítorí àti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìgbà tí bá ti ń gbọ́ àti ọlọ́run ọba ìbẹ̀rù máa bá yóò máa gbà pẹ̀pẹ̀ yóò sì máa fẹ́rí padà lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala yóò máa ní ìkìbáàlì lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba irú ẹ̀mí ni ilé ní nǹkan tí a fà wá Mujahid rahimahullahu ta'ala nǹkan tí wọ́n riwaya mi wa darabat ja'shan li amrihi wa ta'atihi so ẹ̀mí tó yẹ pé ó jẹ́ni tí máa ń tẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú àṣẹ ọlọ́run ọba àti tẹ̀lé ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala ó sì máa ń gbọ́n pẹ́pẹ́ nígbà tí àṣẹ ọlọ́run ọba bá dé àti nígbà tí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìtẹ̀lé tọ́lọ́run ọba lọ subhanahu wa ta'ala tó bá dé. so nínú ẹgbà wa míì ó yẹ báyìí sìn eléyìí tán tún gbà wá látọ̀dọ̀ àfáwà Qatada wọ́n ní almunibatu almukhbitatu allati qad ayqanat anna allaha rabbaha anna allaha rabbuha wa darabat li amrihi ja'shan òun náà ni ẹ̀mí tí máa ń tẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀mí tí ó ní àmàdájú wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala anna Allaha rabbuha ní ọba tó dáa ọba tí ń darí rẹ̀ wà dọ́rọ̀ bá tilẹ̀ amúríhì ìjà ìṣàní ó sì jẹ́ ẹ̀mí tí ó máa ń gbọ́n pẹpẹ fún àti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala náà a eléyìí báyìí nínú àwọn ìtumọ̀ eléyìí tí àwọn onímọ̀ tí wọ́n sọ nípa ìtumọ̀ an-nafsul mutma'innah ní yahdikum Allahu wa yuslihu balakum àwọn nǹkan táwọn onímọ̀ sàlàyé alhamdulillah yahdikum Allahu wa nípa ìtumọ̀ ẹ̀mí ìnìyàn so gbogbo àwọn òròyìn yìí ta sàlàyé yìí òun làwọn òròyìn tí yìí máa ń bẹ fún ẹ̀mí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó ń pè nínú àyà yìí mutma'inna àwọn ìròyìn tí máa ń bẹ fún nìyẹn kọ́lọ́mọba Allah subhanahu ta'ala kó fi irú ẹ̀mí yìí kó fi ṣe wá lọ́ṣọ́ ọlájọ́ kan sọ́lọ́mọba subhanahu ta'ala tí a bá wo ń tà tí ń bá bọ̀ síwájú débi a rí pé kí lọ́lọ́run bá lè jẹ́ra ń bá bọ̀ ọlọ́run bá lọ́sùn márùn àtàrà sọ wípé ọlọ́run bá lọ́sùn márùn àtàrà ó ń sọ̀rọ̀ bọ̀ nípa nípa ìran àwọn èèyàn orí báyìí sí àwọn tó yọ sí pé wọ́n jẹ́ aláìgbàgbọ́ àwọn tó ń jẹ́ aláìgbàgbọ́ lọ́lọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala ń bọ̀rọ̀ wọn bọ̀ oríṣiríṣi àwọn aburú táwọn ẹ̀dá yìí máa ń ṣe lọ́lọ́run bá lèkìlá ń bá bọ̀ ṣùgbọ́n bàtọ́ lọ́run bá lèkìlá parí rẹ̀ níbi bí pẹ̀lú àyà 27 yìí àti tọ́lọ́run bá lè láti bí àyà 27 yìí dé parí sóòrọ̀ yìí tọ́lọ́run bá lèkìlá parí sóòrọ̀ yìí pẹ̀lú ìfúnni ní ròdùnú eléyìí tó tóbi fún àwọn olùgbàgbọ́ òdodo orí bá yìí sìn tọ́lọ́wọ́ bá lè kíra fi parí ẹ̀ nìyẹn ọlọ́wọ́ bá ní ya ayyatuha an-nafsul mutma'innatu irji'i ila rabbiki radiyatan mardiyah fadkhuli fi ibadi wadkhuli jannati àwọn tí wọ́n ní ẹ̀mí eléyìí tó gbàgbọ́ àwọn tí wọ́n ní ẹ̀mí eléyìí tí ó ń bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn tó yẹ sí pé ẹ̀mí wọn yìí yóò ní ìfọ̀kànbalẹ̀ látara ìgbàgbọ́ eléyìí tó jẹ́ ìgbàgbọ́ òdodo tí ó ní bákan náà àwọn iṣẹ́ rí eléyìí tẹ́mi yìí ṣe nígbà tó wà nílé ayé so ẹ̀mí yóò fún ẹ̀mí ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ gbé dàlùkìyàmà náà lẹ́yìn náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé irji'i ila rabbiki radiyatan mardiyah ọlọ́run bá ní irji'i yọrẹ́ ní ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọba tó dá ọ ila rabbiki irji'i irji'i ila rabbiki tẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ọba tó dá olúwa rẹ̀ radiyatan lẹ́ni tí yóò yọnu lẹ́ni tó yọnu sí nǹkan tọ́lọ́run ọba Allah subhanahu wa ṣe fún marudiyya lẹ́ni tá sì yọnu sí hálù méjì òun náà subhanahu òun ni ó fi ròyìn ẹ̀mí yìí wípé háàlù méjèèjì ìṣesí méjèèjì ilẹ̀ ní yóò gbé padà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní irji'i ila rabbiki tẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó dá olúwa rẹ̀ radiyatan lẹ́ni tí ó ń yọnú sọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó sì ń yọnú ní pípé ní ìyọnú tó pé sí nǹkan tọ́lọ́run ọba àlékẹ́lá fún ọ sí nǹkan tọ́lọ́ bá nìkẹ́lá fún ọ ní ẹ̀sán bákan náà mardiyatan fi ìtẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tọ́lọ́run ọba ó yọ́nú sí ẹ̀mí tọ́lọ́run ọba àríkẹ́lá yọ́nú sí kí ló fa sábàbí tọ́lọ́run ọba àríkẹ́lá fi yọ́nú sí òun náà ni al-imanu sadiqu ìgbàgbọ́ òdodo wal-amalu sadiqu àti iṣẹ́ rí eléyìí tí ẹ̀mí yìí tó ṣe tó tì síwájú fúnra ara rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́sọ́dọ̀ ọlọ́run ọba. àfáwa Ibn Kathir rahimahullahu ta'ala ìgbà tó ń sàlàyé àyà yìí wọ́n ní ìtumọ̀ irji'i ila rabbiki ay ila jiwarihi وثوابه وما أعد لعباده في جنته راضية أي في نفسها مرضية أي قد رضيت عن الله ورضي عنها وأرضاها وني سرق قد لصد الله باره إلى جواره بعد صد الله بار الله سبحانه وتعالى وتدعو لصد الله بار إلى جواره أي إلى جوار الله ما قد صد الله بار wa thawabihi máa tẹ́rí padà lọ síbi ẹ̀san ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa ma a'adda li ibadihi àti nǹkan máa tẹ́rí padà lọ síbi nǹkan tọ́lọ́run ọba àlékẹ́ ọlá tó ti palétè kalẹ̀ tó ti pèsè kalẹ̀ fáwọn ẹrú rẹ̀ fi jannatihi nínú àlìjánná ọlọ́run ọba radiyatan ay nafsiha ní ẹni tí ó yọ́nú Hmm? lórí ara rẹ̀ nínú ọkàn rẹ̀ ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ní sí nọ́ọ̀sìhà ìwọ gẹ́gẹ́ ìwọ ní ìfúnra rẹ̀ gẹ́gẹ́ ìwọ ó yọnu sí nǹkan tọ́lọ̀ bá ìṣe àti fún ọ lẹ́sàn mardiyatan ay qad radiyat anillah radiyatan fi nafsiha mardiya ay qad radiyat anillah èmi ti yọnu sọ́lọ́run bá lọ subhanahu wa ta'ala wa radiya anha wa ardaha ọlọ́run ó sì ẹ̀mí ní nǹkan tí ó máa yọnu sí ń tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ṣe fún ọlọ́wọ́n bá ní fàdíkúlì sí ìbàdí wàdíkúlì jannati fàdíkúlì sí ìbàdí ọlọ́wọ́n bá ní nítorí náà máa wọnú máa wọlé lọ fàdíkúlì máa wọlé sí ìbàdí sí inú ìjọ àwọn ẹrú ìmí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi zumrati ibadi as-salihin máa wọnú àwọn ìjọ ìmí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ tí wọ́n jẹ́ nire àwọn tí wọ́n jẹ́ nire àwọn tọ́lọ́run ọba Allah subhanahu wa tó yọ́nú sí máa wọlé lọ sínú wọn. ilé ìlọ́lọ́run ọba Allah subhanahu wa ló ń sọ fún ẹ̀mí yìí ìgbà tí a fáwa al-allamatu Sa'di tó ń sàlàyé rí wọ́n ní wa hadha tukhatabu bihi ar-ruhu yawm al-qiyamah wọ́n ní ọ̀rọ̀ tí a kà yìí ó ní tí wọ́n fi bá ẹ̀mí sọ̀rọ̀ walillahi walhamdulillahi rabbil alamin walhamdulillahi rabbil alamin wọ́n ní ọpẹ́ ni fún gbogbo ọpẹ́ ni fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́run ọba ní í ṣe ọba gbàgbà ńlá yìí ìyẹn ni pé ọpẹ́ ni fọ́lọ́run ọba tó yẹ sí wípé ó fún wa ní ìró ìdùnnú látàyé ó sì ṣàlàyé fún wa ó fi mọ̀ wá látàyé nǹkan tí àpọ́nlé àti ìpèpè àti ìbánisọ̀rọ̀ tí ó máa wáyé fún ẹ̀mí àwọn tí wọ́n bá ṣe kíni wọ́n bá jẹ́ ní rè nílé ayé ṣe rí pé gbogbo ẹnikẹ́ni tí irú ẹ̀mí yìí bá ń bẹ fún ẹni tí àwọn ìròyìn bá ń bẹ lára rẹ̀ ẹ̀rí pé ó tó nǹkan tá a máa dúpẹ́ fọ́lọ́run lórí bàbá ń dúpẹ́ fẹ́lẹ́ yìí ní ìdúpẹ́ ẹni tí ìran kan dáadáa pé àdúpẹ́ fọ́lọ́run ọba tó jẹ́ káwa wà nú àwọn tí ìròyìn bẹ lára wọn abẹ́ẹ̀kọ́ ni wọ́n ní walhamdulillahi rabbil alamin ìdúpẹ́ lórí pé á ah, àdúpẹ́ fọ́lọ́run o lórí bọ́lọ́run Allah subhanahu wa ta'ala ṣe bó ṣe fi mà wá táwa náà ti ń gbìyànjú táwa náà ti ń fiṣẹ́ tọ báwo làwa náà ṣe wà nínú àwọn ẹ̀mí tí wọ́n máa bá sọ̀rọ̀ pẹ̀lú irú ìbánisọ̀rọ̀ yìí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àti nígbà tí wọ́n bá fẹ́ kú torí pé eléyìí báyìí ni ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ àwọn ẹ̀mí sọ lọ́jọ́ gbèrè alkiyama eléyìí náà sì lọ̀rọ̀ tí wọ́n máa bá wọn sọ nígbà tó bá fẹ́ kú nígbà táwọn màláìka bá fẹ́ gba ẹ̀mí yẹn yá ayyatuha nafsul mutma'inna nígbà táwọn màláìka bá fẹ́ gba ẹ̀mí yẹn nígbà tó bá fẹ́ kú wọ́n máa sọ fẹ́mi yẹn pé yá ayyatuha nafsul mutma'inna ìrẹ́ ẹ̀mí tó jẹ́ ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ káàkiri orin àwọn òròyìn tí ń bẹ lára yẹn irji'i ila rabbiki ẹ̀mí yìí ìrẹ́ ẹ̀mí yìí ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run bọba tó dá ọ ní pé ikú ti dé tẹ́rí padà lọ́sọ̀rọ̀ lọ́wọ́ bàbá tó dá rọ̀bíyàtàn lẹ́ni tí ó yọnu sí tọ́nà ọba àlejò láti pèsè kalẹ̀ fún ọ torí wípé ńgbà tí mo olùgbàgbọ́ òdodo bá fẹ́ kú wọ́n ó fi àwọn ibi tí yóò dé sí wọ́n máa fi hàn àwòrán rẹ̀ wọ́n máa fi hàn ọba tí ń gba ẹ̀mí rẹ̀ ní tí ó wò nìyẹn ẹ rí i pé yóò yọnu abẹ́ẹ̀kọ́ ni láti lọ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti wá kú tẹ́wọ́n ma sọ pé fàdíkúlì fi ìbáàdì nítorí náà máa wọlé lọ sí inú ìjọ àwọn ẹrú ìmì ọlọ́wọ́ bá wọ́n jẹ́ nire wàdíkúlì jannati kó o sì máa wọlé lọ sínú àjẹ́nà ìmì ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wọn ló fi wá nínú hadith kan tánàbí sallallahu sọ pé man ahabba liqa Allahi ahabba Allahu liqa'ahu gbogbo ẹni yòówù tó bá nífẹ̀ẹ́ láti pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́jọ́ ìkẹyìn lọ́jọ́ gbèrà kìyàmà nígbàtí ó bá fẹ́ kú gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti pàdé ọlọ́run ọba nígbà tó bá fẹ́ kú ahabballahu liqa'ahu ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ àti pàdé òun náà torí pé ẹ̀mí kan ò ní nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọba nígbà ó ni ilé ayé yóò wá ní wùmá sáwọn ẹni rí bá ti fẹ́ kú tí wọ́n ti ń fi ibi tí wọ́n dé sí hàn wọn lọ́dọ̀ ọlọ́run wọn ní ayé yìí àwọn ti gbàgbé rẹ̀ wọn nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ ayé yìí mọ́ tí tí ó ma wù wọn nìkan lọ pàdé ọlọ́run bá lọ subhanahu wa ta'ala àwa táwa kan dín ìwọn lámọ̀ sunkún pé ẹ̀ ti sánú wà ẹ jẹsẹ̀ mú díẹ̀ sí i àà ìdí wọn fi wálẹ̀ lọ rí àwọn ọmọ sunkún aráfẹ́rakù àbẹ́ẹ̀kọ́ ni pé ah, ah, ah, ẹmọ́ ṣe báyìí ẹmọ́ lọ ẹmọ́ ṣe báyìí wọ́n mọ̀ pé kí ẹmọ́ ṣe bó lákùnjẹ́ ń ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run torí pé in tí ń wù yẹn tó fi hàn pé tó fi hàn pé ó fẹ́ lọ pàdé ọ̀dọ́ lọ́wọ́ bá lóore fún ju tí ń bẹ ilé ayé lọ bẹ́ẹ̀ ni pẹ́fẹ́ kó bá ní pé kí n dúró síbo kí n dúró síbo sínú wàhálà yìí náà lọ́fẹ́ kí n dúró sí ibi tí ò sí fọkànbalẹ̀ yìí lọ́fẹ́ kí n dúró sí jẹ́ máa lọ pàdé ọlọ́run ọba lọ́sùn fáànù tààlà tí yọ́ máa nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọba nítorí nǹkan tí wọ́n fi ń hàn pé yóò pàdé lọ́dọ̀ ọlọ́run ọba lọ́sùn fáànù tààlà ibi tí ó dé sí. man ahabba liqa Allah ẹni tí ó bá nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run ọba lọ́sùn fáànù tààlà nígbà tí àwọn màláìka bá ń gbẹ̀mí rẹ̀ ahabba Allah ìtọ́lọ́wọ́n bá àlékẹ́lá ṣe fún torí ẹ̀yọ́ fẹ́ pàdé ọlọ́wọ́n bá mardiyatan ọlọ́wọ́n bó sì yọ́nú sóhun náà láti pàdé rẹ̀ òtí bá yín sìn anábì wá ní wa man kariha liqa Allahi kariha Allahu liqa'ahu gbogbo ẹnikẹ́ni tó bá wá kórìíra láti pàdé ọlọ́wọ́n bá nígbà tó bá fẹ́ kú torí pé wọ́n máa fi ibi tí ó dé sí bí ó ṣe burú bó ṣe burú tó wọ́n máa fi hàn ló wá kórìíra láti lọ pàdé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bó kórìíra láti pàdé tiẹ̀ náà torí pé kéèkì rí ni náà eléyìí báyìí ó ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀mí nígbà tó bá fẹ́ kú ìyẹn ni pé àwọn ẹ̀mí tí ó yọnú láti pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí pé in tí wọ́n fẹ́ lọ pàdé dọ́dọ̀ ọlọ́run ọba in tó dùn máa wọn ni tọ́lọ́run ó sì yọnú sí àti pàdé wọn àwọn ẹ̀mí kan nìyẹn àwọn ó sì kórìíra láti pàdé ọlọ́run ọba Allah subhanahu wa torí pé nǹkan tán fẹ́ lọ pàdé dọ́dọ̀ ọlọ́run ọba tán fi hàn nǹkan ìbẹ̀rù ni nǹkan aburú téèyàn fẹ́ pàdé ni ọlọ́run bó sì kórìíra ti wọn náà láti pàdé wọn nítorí pé kéfèrí ni wọn mo fi sọ pé gbogbo ẹ̀ ní pátápátá ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí wọn sábà fẹ́ kúrè orí bá yìí sì sòkọ́lọ́wọ́n ọba kó dákun kó jọ jàre kó ṣàánú àwa kó jẹ́ káwa nínú àwọn tí ó yọnú láti pàdé ọlọ́wọ́n ọba kó sì jẹ́ káwa nínú àwọn tọ́lọ́wọ́n ọba ó yọnú sí láti pàdé rẹ̀ ọlọ́run má jẹ́ sí nínú àwọn tí ó kórìíra láti pàdé ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ní ó kórìíra láti pàdé rẹ̀ àyà yìí ti ẹ̀ wọ́n wá ń sàlàyé fún wa nípa ìtọ́lọ̀ fi parí àyà yìí òun náà ni nípa àwọn ẹ̀mí tí ó yọnú sí nǹkan tí ọlọ́run bá lékẹ́lá ti pèsè kalẹ̀ fún wọn tọ́lọ́run bá lékẹ́lá ló sì yọnú sí wọn nítorí pé àwọn náà ní ìgbàgbọ́ òdodo wọ́n sì ṣiṣẹ́ rí ńgbà tó wà ní ayé lọ́lọ́run bá lékẹ́lá fi parí sọ́rọ̀ yà rí so òun là lọ́run ọba jalla wa àárẹ̀ kó jẹ́ ọjà rí kó jẹ́ kí a lè wà ní àárín àwọn tí wọ́n jẹ́ irú àwọn ẹrú yìí tí ìròyìn yìí tí ó máa bẹ fún wọn lọ́jọ́ ìgbèdà náà káfí parí ọ̀rọ̀ bàbá wa ta'ala náà wọ́n ìbàtán sàlàyé ayà ìpé fadkhuli fi ibadi wọ́n ni ay fi ajsadi ibadi daliluhu qira'ati ibn abbas wa ibn mas'ud wọ́n ni ìtumọ̀ fadkhuli fi ibadi túnmọ̀ ní pé fi ajsadi ibadi ìrẹ́ ní ma wọlé sára sí ara àwọn ẹrú ìmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé fadkhuli fi ibadi túnmọ̀ ní pé fàdíkúlí sí àjítàdì ìbáàdì máa wọlé sí ara àwọn ẹrú ìmì ọlọ́wọ́ bá wọ́n ní dalilu hukira àti ibn abbas wa bin masaudi ẹ̀rí tí agbára lítà fi túmọ̀ àyà ìbá fi tú yìí òun náà ni qira'a ibn abbas ọ̀nà tí ibn abbas gbà ka àyà yìí àti ibn masaudi òun lágbára pé eléyìí tí àyà yìí ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kí lọ́jọ́ gbé dàrú kìyàmà ní ó ṣẹlẹ̀ wa qalahu ad-Dahhak wọ́n níbẹ̀ náà ni àfáwà ad-Dahhak àwọn náà sọ bẹ́ẹ̀ wal wọ́n ní kátà àwọn ilé tí àwọn èèyàn máa gbénú ẹ̀ lọ alẹ́tì hí amaskanu abrar eré ìdí ṣe ibùgbé àwọn ẹni rẹ̀ wàdáàrù sọlihina wal akhyar ilé àwọn ẹni rẹ̀ àwọn ẹni ẹ̀sà lélẹ̀ wà máàna fi ìbádi ayé fi sọlihina min ìbádi wọ́n ní ìtumọ̀ fi ìbádi tọ́rọ ní wọlé sínú àwọn ẹrú mi wọ́n ní ayé fi sọlihina min ìbádi yẹn pé wọlé sínú àwọn tó ń jẹ́ ní rí nínú àwọn ẹrú ìmì ọlọ́run ọba kàmá kọ́ọ̀lù ẹgbẹ́ bẹ́ẹ̀ náà Allah subhanahu wa ta'ala sọ pé lanudkhilannahum fi salihin lanudkhilannahum àwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a ó mú ọwọ́nú àwọn ẹni rí a ó mú ọwọ́nú wọ́n ní ìtumọ̀ sí ìbáàdí ọ̀nà ní fi nínú àwọn ìjọ mi ma wọlé sínú àwọn ìjọ mi wọ́n ní ìtumọ̀ tá sọ ìtumọ̀ kan náà ní gbogbo ẹ̀ àwọn àlàyé tá ṣe ìtumọ̀ kan náà ní gbogbo ẹ̀ wọ́n ní fi túnmọ̀ ní pé wọ́n náà lọ sáàrin wọn òṣèlú àyíkì lọ wọnú àárín wọn àwọn ìjọ rẹ nìyẹn àwọn ẹni rí òṣèlú àyíǹsì lọ tò sáàrin wọn àwọn èèyàn rẹ nìyẹn náà <clears throat> eléyìí báyìí kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó dákun kí ó sànà wa kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe wá ní ìkan náà àwọn ẹrú ọlọ́wọ́n bá tí wọ́n máa lẹ́tọ̀ọ́ sí irú